rédíò Àpáta TV wọ́. ǹjẹ́ kókó kókó là ń gbóhùn agogo dùgbẹ́dùgbẹ́ là ń gbóhùn àbí. geregbe QH radio Accra ní orílẹ̀-èdè Ghana lórúkọ aláṣẹ àtolùdarí tó fi mọ́ gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso lápapọ̀ à ń dúpẹ́dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn gbogbo tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà torí pé ohun tí ẹ̀ ń fẹ́ la ń fún yín nígbà gbogbo ẹ ṣe gan ni o àjọṣe wa ò ní bàjẹ́ wàyí o a tún ti gbé tòótọ́ ní dé kọ́díàm sat ó tún ti wà ń kalẹ̀ kẹ́ máa bá wa kánò àti gbalẹ̀ agbáta àtọ̀ ẹsẹ̀ kúkú àtọ̀ ìtójìnà àṣetó láti fi nǹkan tó ń lọ káàkiri àgbáyé tó yẹ létí lórí ìk ìkànnì yìí náà ni ìkànnì tí gbogbo ayé ń gbọ́ KH radio Accra to the world gbogbo ilẹ̀ ṣàtìmọ̀ Quadri Hamzat the genius presenter of our time international presenter tó ta lẹ́nu kì í múmu lòmú kì í fọlọ́lù fọ́hùn ó ní gbogbo àgbáyé fi ń gbọ́ ní gbogbo ìgbà fún ìkéde àti polówó ọjà ẹ bá Quadri Hamzat sọ̀rọ̀ lórí aago plus two three three five seven eight four eight two nine eight zero tàbí plus two three three five five four one five one six five nine ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé www.qhradio.org QH Radio Accra to the world. a kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé ẹ tún kú dédé àsìkò yìí ṣé àlàáfíà lẹ́wà gbogbo ilé ńkọ́ ǹjẹ́ ká kí oníkálukú káàbọ̀ based on àsìkò tí ẹ bá wà lápá ibi tí ẹ bá wà a kí ọkùnrin a kí obìnrin akí ẹ̀yin tó jẹ́ pé àárọ̀ lè wà akí ẹ̀yin tó jẹ́ pé ọ̀sán lè wà akí ẹ̀yin tó jẹ́ pé lọ́dọ̀ tí ilẹ̀ tó ti ṣú akí kàbọ̀ sí ilé agolo QH radio studio tá a wà ní Accra lórílẹ̀ Ghana hmm. wọ́n ní kokoko làárọ̀ ifá àdìtì mo béèrè lọ́wọ́ bàbá yẹn wọ́n ní ọ̀rọ̀ ńlá ni ìyẹn ni pé ẹni tí etí ẹ̀ bá ti di tí ò gbọ́rọ̀ wọ́n máa máa tẹnu mọ́ ọ̀rọ̀ fún onítọ̀hún irúfẹ́ onítọ̀hún kò ń ṣe pé tí tó di kò ṣe pé kò fi gbọ́rọ̀ rárá o bọ̀ tí wọ́n rí pé tán bá sọ̀rọ̀ fún gbogbo gba ni kò tètè ń gbọ́ ó máa ń gbàgbé ni bóyá ó máa ń mọ̀ọ́mọ̀ ni wọ́n bìlíf pé tẹ́ bá ń tẹnu mọ́ létí ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn máa pọ̀ létí ẹ̀ gidi gan ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ fídíò kan bẹ tẹ́ ti ń rí káàkiri ọ̀rọ̀ kan bẹ tẹ́tìrì táwọn èèyàn ń gbé kiri pé àdúrà ó ti confess àwọn ẹbí alọ́ba wọ́n ní kí n bá wọn sọ fún yín kí n bá wọn bẹ gbogbo ẹ̀yin èèyàn wọ́n ní irọ́ ni pé fake video náà ń gbé fún yín o wọ́n ní àdúrà kọ́ ni wọ́n ń gbé fídíò rẹ̀ fún yín pé gbogbo àwọn tó bá ń firú ẹ̀ hàn yín wọ́n ní wọ́n kàn ń parọ́ tàn yín jẹ ni o àdúrà kọ́ o à ń retí kádùrà jẹ́wọ́ ṣùgbọ́n àdúrà òun kọ́ ni fídíò tẹ́rí tán gbé káàkiri orí àwọn platform kan tẹ́ ti ń rí àwọn fámílì alọ́ba àwọn náà ní kí n bá wọn sọ fún yín pé ẹ má tẹ̀lé nu o pé kẹ́ ẹ mọ irú àwọn channel tẹ́ máa tẹ̀lé wọ́n ládùúgbò àkọ́ o wọ́n kàn mọ̀ọ́mọ̀ máa fi fídíò yẹn dà yín láàmú ni mò ń padà bọ̀ nbẹ̀ yẹn ká tó wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan kọjá lọ sí ọ̀dọ̀ ìkànnú àwọn iléeṣẹ́ tó ṣe onígbọ̀wọ́ ètò iléeṣẹ́ OEA apps ṣe rí ní iléeṣẹ́ oea láti 2021, twenty one òun láti ń polówó wọn ó wá ní ọṣẹ kan tí wọ́n máa ń tà fáwọn èèyàn láti twenty àwọn tó ra ọṣẹ yẹn náà ròyìn fún mi pé ọṣẹ yẹn ajẹbi dán ni wọ́n pọṣẹ yẹn ní spiritual soap ọṣẹ túdè gbogbo ẹni tó bá ra ọṣẹ yẹn tó bá fi wẹ̀ wọ́n ní anything tó bá jẹ mọ́ spiritual problem tó ń bẹ lára onítọ̀hún àbí gbogbo nǹkan tó bá lè máa di onítọ̀hún lọ́wọ́ lórí nǹkan kankan tàbí nǹkan kankan ṣé mọ̀ pé oníkálukú ló mọ nǹkan tó ń dùn lọ́kàn wọ́n ní gbogbo nìṣe ni pé ọṣẹ túdè yẹn gbogbo àwọn tó rà wọ́n ní báwọn ṣe ra ọṣẹ yẹn lọ́wọ́ iléeṣẹ́ oea báwọn bá ti fi wẹ̀ báyìí wọ́n ládàbí ìgbà tó jẹ́ pé ọṣẹ yẹn ló fi síbẹ̀ gbogbo tó jẹ mọ́ spiritual problem táwọn face á dẹ̀ fi àwọn sílẹ̀ nítorí náà wọ́n tún wá ní wọ́n ti kó ọṣẹ ní ìjáde the same ọṣẹ yẹn tó ló ti tán time kan aláṣẹ àtúndùdarí lè ṣe oea wọn wá ní ká sọ fún yín pé batch mi tún ti wà ń ta o pé ẹni tó bá fẹ́ o ṣe túdè tó ń túni sílẹ̀ kó nínú ìṣòro anything tó bá jẹ́ problem ẹ̀yẹn kan rọra náà gan ọṣẹ yẹn nínú ìwádìí tá a ṣe màmá tó bí ẹni tó nílé iṣẹ́ oea màmá yẹn gangan náà máa ń ṣe ọṣẹ túdè yẹn fáwọn èèyàn láyé john kó tó di pé ọmọ wọn wá jogún ẹ̀ ọmọ wọn yẹn ló wà nílé iṣẹ́ oea apps lẹ́yìn ìgbà náà wọ́n tún ta àwọn products mi tó ṣiṣẹ́ fún àgọ́ ara yín ṣùgbọ́n tẹ́ bá ti pè wọ́n ẹyẹ kan pè wọ́n kẹ́lẹ́ gbọ́ nípa ọṣẹ Today lórí ètò Quadri Hamzat wọ́n á ṣàlàyé ẹ̀ fún ilẹ̀kùnrẹ́rẹ́ ẹ ṣe gan ni ẹ kú kalẹ̀. oea apps and shrub spices. oea gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. E herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹ́sẹ̀ ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn fóònù nọ́mbà wọn rèé ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea ẹ béèrè nípa ọṣẹ túnde yẹn lọ́wọ́ wọn nọ́mbà tẹ lè fi bá wọn sọ̀rọ̀ lélẹ̀ plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbẹ́ nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀kan sí i plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn now ẹ jẹ́ ká tẹ̀wájú lórí ètò yìí ní àná òun ni àwọn fámìlì àlọ́ba pè mí tá a bá ń sọ̀rọ̀ nípa fámìlì àlọ́ba ó ti kọjá ọ̀rọ̀ bàbá Mohbad nìkan bàbá Mohbad àtàwọn ẹ̀gbọ́n wọn àtàwọn èèyàn kan nínú ẹbí àlọ́ba. No wọn ní ẹpẹ mi tí wọ́n sọ pé kí n mọ dákun kí n gba àwọn kalẹ̀ o iṣẹ́ méjì ni wọ́n rán mi mo dẹ̀ máa jẹ́ iṣẹ́ méjèèjì lénìí àkọ́kọ́ ni mo fẹ́ jẹ́ fún yín sìn second program wa òun láti máa jẹ́ iṣẹ́ lẹ́ẹ̀kejì méjèèjì ló dẹ̀ wà very important torí wọ́n ní n tó bá lè máa fún ẹ̀yin tí ẹ jẹ́ justice for Mohbad supporters ní ìrònú ìrònú wọn làwọn fẹ́ kó ṣẹlẹ̀ sí yín so ló fi jẹ́ pé anytime tí fake news àbí fake information bá ti jáde wọ́n ní kájọ ká bá wọn ṣàlàyé fún yín pé a lè torí pa fẹ́ sọ̀rọ̀ ká wá máa parọ́ fáwọn èèyàn alákọ̀ọ́kọ́ iṣẹ́ tí wọ́n rán mi òun ni nǹkan tí a máa kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí láìpẹ́ yìí gbogbo yín tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́ onílàkàyè gbogbo yín náà lè dè máa bá wa dá sí i wọ́n ní fídíò kan gun orí íńtánẹ́ẹ̀tì lánàá ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa lè máa dá o ẹ̀yin lè máa bá wa dá sí o ìwọ̀nba díẹ̀ lèmi máa sọ mbẹ̀ iṣẹ́ tí wọ́n rán èmi òun ni mo máa jẹ́ ẹ̀yin lè máa wá bá wa sọ kí ni nǹkan tẹ́ ẹ rò tàbí tẹ́ ẹ rí pẹ̀lú irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lánàá ni wọ́n sọ pé fídíò kan jà rìnrìn káàkiri orí íńtánẹ́ẹ̀tì wọ́n ní wọ́n sọ pé àdúrà àbúrò Mohbad ti confess báyìí ó ti jẹ́wọ́ o wọ́n ló dẹ̀ ti tú àwọn àṣírí Wùmí kan lóríṣiríṣi àwọn ẹbí alọ́ba ní ìbànújẹ́ tí ó gba ọkàn àwọn lórí fídíò yẹn ni pé ìgbà táwọn rí àwọn wá rò pé kí ló dé tí àwọn pípù yìí tí wọ́n á torí pé wọ́n fẹ́ rówó tí wọ́n á dẹ̀ máa parọ́ fáwọn èèyàn wọ́n ládùúrà bá a ṣe ń sọ̀rọ̀ yìí sọ̀pọ́tà Wùmí ni ìyá Mohbad bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sọ̀pọ́tà Wùmí ni àdúrà ò sọ̀rọ̀ kankan o wọ́n ní fídíò tẹ́rí tán ń gbé kiri yẹn gbogbo àwọn channel tẹ́rí tán ń gbé kiri yẹn wọ́n ní rọ́nà ń pa fún yín o àwọn fámìlì Mohbad náà sọ bẹ́ẹ̀ àwọn ẹbí alọ́ba wọ́n ní ká jọ ká bá wọn ké sí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ má tẹ̀lé àwọn channel tẹ́ bá ti ń gbọ́ tó ti ń gbé fèkì àdúrà àdúrà ló ń sọ̀rọ̀ àdúrà ti ń confess ó ti tú àṣírí Wùmí wọ́n ní irọ́ ni wọ́n ń pa fún yín o wọ́n ní irọ́ ni wọ́n ń pa fún yín pé gbogbo fídíò tẹ́lẹ̀ tán gbé kiri fọ́tò tán gbé kiri yẹn kò ń ṣe fọ́tò àdúrà o fake video náà fi hàn yín o ẹni tó ń sọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ ni o àdúrà kọ́ ló ń sọ̀rọ̀ àwọn ẹbí alọ́ba àwọn ni wọ́n ní kí n bá wọn sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin yẹn pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àwọn tẹ́ ń support justice for Mohbad wọ́n làwọn fẹ́ kí ọkàn yín máa lọ síwájú. Si kó tún máa padà sẹ́yìn àwọn ò fẹ́ kí ọkàn yín máa lọ síwájú kó tún máa padà sẹ́yìn bí irọ́ bá ti jáde a gbọ́dọ̀ bá wọn tan ìmọ́lẹ̀ sí fún yín kẹ́ẹ̀dẹ̀ lè mọ̀ pé òkè ṣé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn ìdí nìyẹn tó fi sọ pé gbogbo àsìkò kásìkò tá a bá ti wọlé sórí ètò lénìí wọ́n ní pé kájọ ká bá wọn ṣàlàyé fún yín pé fọ́tò tẹ́ ẹ̀ rí àti fídíò tàn gbé kiri lánàá pé àdúrà àbúrò Mohbad ti confess ó ti ń jẹ́wọ́ ó ti ń tú àṣírí Wùmí wọ́n ní irọ́ ni pé àwọn channel tó fi hàn yín wọ́n láwọn pípù yẹn mọ̀ mọ̀ parọ́ fún yín ni o wọ́n mọ̀ pé àdúrà kọ́ o ìyẹn òun níṣẹ́ tí wọ́n rán mi. now ẹ̀yin tẹ́ wá jẹ́ fáǹsì wa kó jẹ́ èèyàn mẹ́ta ni mo fẹ́ kẹ́ fún wa ní ọ̀rọ̀ ní kíkún lórí irúfẹ́ irú nǹkan báyìí wípé kí la lè sọ nípa àwọn èèyàn tó jẹ́ pé pẹ̀lúpẹ̀lú bí ọ̀rọ̀ justice for Mohbad yẹn ṣe ń dùn wá tó ẹnìkan dẹ̀ tún lè máa fi fake video ó dẹ̀ mọ̀ pé fake video ló ń gbé dání ó dẹ̀ tún fi hàn àwọn èèyàn ó dẹ̀ ń parọ́ fún pé àbúrò ti ń sọ̀rọ̀ ẹnìkan ti ń sọ̀rọ̀ kí ni nǹkan tẹ́ rò pé a lè sọ because ọ̀rọ̀ justice for Mohbad yẹn kò ń ṣe nǹkan tí olúwa fi ń ṣàwàdà kò ń ṣe nǹkan tí èèyàn kan lè máa fi rẹ́rìn kódà tabarẹ́ni tó ń wá owó ìjọ ẹkú torí pé òun wá owó kó máa gbé fake information wá fún àwọn èèyàn nǹkan tẹ́ máa bá wa dá sí lọ́wọ́ ọ̀sán yìí òun nìyẹn o plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero ẹ jẹ́ àfẹ́yìn yẹn wá láàyè ẹ gbà wá níyànjú ẹ bá wa sọ̀rọ̀ ẹ̀yin tó jẹ́ pórí rédíò lẹ́wà tẹ́tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni èrò ọkàn yín pẹ̀lú irúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ àbí irú níwùsì báyìí ẹ ló máa ká sánmà ẹ ló máa. ẹ ká sọ yes ma happy weekend. same to you mọ́mí ẹ káàbọ̀ sórí ètò mọ́. àdúgbò lọ́wọ́ ọlọ́run pé we depart yesterday and we are here this ben. again ẹ ṣé gan god ben. bless you sir. mi ìmọ̀ bóyá yìí náà rí fídíò yẹn mọ́mí. anything tèmi ò bá ti wò lórí tí hmm. mi ò tiẹ̀ gbọ́ àbí yèyé kudi hmm. àbí jesse ọ̀tẹ́ni ọmọ ológo tèmi ò bá ti rí nǹkan kan lórí yẹn ẹ wò ó máa ń gbójú mi sí pàkọ ni. fídíò hmm. yẹn jáde lánàá wọ́n fi fídíò ọmọkùnrin kan náà bá ládùúrà ló sọ̀rọ̀ yìí o mi ò wá kó o ṣàdúrà àwọn ẹbí alọ́ba wọ́n lọ́mọ àwọn kọ́ ìpè fake irọ́ náà ń gbé kiri àwọn èèyàn dẹ̀ ti wá sẹ́ndì fídíò yẹn sí mi rẹpẹtẹ ah, alájí ẹ̀ tètè bá wa ṣàlàyé ọ̀rẹ́ àdúrà ti jẹ́wọ́ o àdúrà ti jẹ́wọ́ o ah, mo dẹ̀ ní fídíò rẹ̀ mo ní ah ọlọ́run kí la fẹ́ ṣe báyìí pẹ̀lú àwọn èèyàn tó dẹ̀ máa jókòó tó dẹ̀ máa fi nǹkan tí òun ṣe ti kíní wá dẹ̀ máa fi hàn àwọn èèyàn pé òun ní. ṣe mọ̀ pé everybody ló ń wọ oúnjẹ òjé ọ̀nà láti jẹ tí wọ́n kàn ń fi nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn kan fi bí ó ń ṣe látọkọ̀ àwọn kan ń ṣe láti fi pawó àwọn kan ń ṣe láti fi grow àwọn kan ń ṣe láti fi come up nígbà tí kíní ìṣẹ̀lẹ̀ èmi sọ from the beginning mo ní ikú ìmọ́lẹ̀ àwọn kan máa fi dìde àwọn kan wọ́n máa wọlẹ̀ bí àrà àwọn kan fi ṣoríire àwọn kan fi gba ìpè wọn tó yín hmm. àwọn kan wà tó before wọ́n ti wà lórí social media bí ẹ̀yin báyìí bí hmm. bí bí ọmọ ti wà wọ́n dẹ̀ wà lórí platform wọn. àti máa woman kan báyìí náà yíbò àti bàbá kan báyìí yíbò gbogbo wọn náà ti wà lórí kínní tí wàrà àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde yẹn àwọn gan-an ní rúsídà tó ń dáná rú but nǹkan tẹ́mi kan máa sọ fáwọn èèyàn ni pé they need to know where ibi tán bá gbé orí wọn sí bí irú àwa ń sìn àmọ́ ibi tá à ń gbórí wa sí àmọ́ pé anything tó bá wá láti bíbá ẹ̀ jẹ̀ ní òní kò sí àmúlùmọ́là ń bẹ̀ tó yẹ yín. bẹ́ẹ̀ni wa. ṣé mo pé ìkíní yẹn náà ti jáde nígbà kan tẹ́nìkan jáde tó lóun Mohbad ṣe é rántí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, bẹ́ẹ̀ni eh. bẹ́ẹ̀ni. Eh, so kò sí ká má rí gbogbo orú nǹkan báyìí aláàjì a máa rí tábàdé ti rí ẹ bí àwọn fámìlì yẹn ṣe kíbi síta lọ́ọ̀lù kan máa dúró síta kí kì í ṣe lọ́wọ́ kì í ṣe òótọ́ ọ̀hún kò ń ṣe òótọ́ àwọn tó bá dẹ̀ fẹ́ máa lọ síbi tó ti ń rọ́ fún ẹ̀jẹ̀ kan máa lọ síbẹ̀ bọ̀ lórí bíbà òtítọ́ ló máa lékè nǹkan tẹ̀yìn bá rí lẹ̀ máa gbé síta hmm. ṣe understand ṣẹ́dẹ̀ rí pé nǹkan ta tú ẹ̀tọ́ gbé síta lánàá náà tẹ́ gbé síta lánàá ṣé ìwọ̀n kí mo sọ mo ní kó má jẹ́ yìí pé fake ni kó má jẹ́ pé wọ́n fẹ́ fi. ẹni kó má jẹ́ plan work ni. kó má jẹ́ plan work ni ṣe rí nǹkan tí mo sọ lánàá ó sì máa come to true ó sì máa come to true wípé it's a plan work because ẹ bá listen sí video message yẹn voice message yẹn dáadáa alájí ẹ lọ listen sí dáadáa kẹ ẹ gbọ́ nǹkan tí Wùmí sọ ní ibẹ̀ kẹ ẹ dẹ̀ gbọ́ nǹkan tí bàbá tẹ dárúkọ yẹn mi morúkọ ẹ̀ yàyà àbí èkejì tó sọ. àbú ibẹ̀. àbú ibẹ̀ ó sọ pé òun ò mọ Wùmí rí but àbú ibẹ̀ is a godfather fún. ẹ kí lorúkọ so wọ́n mọra so gbogbo ilé ìtọ́ sọ yẹn fi gbé wa mọ́ra ni ẹ̀ẹ́dẹ̀ rí pé yàyà yẹn ó ṣépè fún bàbá ìmọ̀lẹ̀ nínú voice message yẹn ẹ̀ẹ́dẹ̀ rí pé Wùmí purọ́ ńláńlá nínú voice message yẹn ó dẹ̀ tún contradict rẹ̀ ẹ e lọ gbọ́ dáadáa eh, gbogbo àwọn point yìí so mo sọ fún yín kò ṣe rí gbogbo nǹkan tó bá eh, wọ́n fẹ́ máa fi dunwa wa wò wọ́n fẹ́ fi wo action wa wọ́n fi wo reaction wa but àwa mọ nǹkan táwa fẹ́ hmm. àwọn ò kì í gbọ́ irọ́ hmm. òtítọ́ làwa so eléyìí tí mo dẹ̀ tún sọ yìí tó bá yá ẹ tún máa treat ẹ gbogbo ètè yìí náà bá lọ dáadáa ẹ rí pé sọ yẹn hmm. torí sọ nínú yẹn ó ní bàbá pé òun pé lákọ̀ọ́kọ́ kọ́kọ́ sọ ó ní òun lòun òun lòun pè wọ́n pé kó wá ṣe DNA ìgbà tó tún yá ó tún ní bàbá pé òun pé báwo lòun ṣe máa gbọ́mọ lọ fún bàbá láti lọ ṣe DNA ó lóun ò mọ ẹ kí lorúkọ ẹ rí ó lóun ò bá Elégùṣì sọ̀rọ̀ rí pé òun ò rí rí ó tún ní òun ò rí ẹ kí lorúkọ ẹ Sam Larry rí ah. òun ò rí rí òun ò bá sọ̀rọ̀ rí Ah, ah, ó wà àní tẹ́pá lísìn sí ṣe rí ìgbà tẹ́mi mo dúkùn mo gbọ́ from the beginning to the end ah, mo ní ọmọ yìí èṣù ni o èṣù ni o honestly èṣù ni ó dẹ̀ tún maintain ẹ̀ pé òun ò kàn fẹ́ sọ̀rọ̀ nítorí bá sọ̀rọ̀ gbogbo nǹkan tí bàbá ìmọ́lẹ̀ tó fún àwọn ojú òun rí pẹ̀lú ìmọ́lẹ̀ pa máa sọ kò pa ni ó ti sọ níbi yẹn náà. Hmm, àti bọ̀ àti bọ̀ yẹn náà rí. Eh, ó tún repeat ẹ̀ ó dẹ̀ tún fi ọmọ ẹ̀ náà ibẹ̀ náà ló ti fi ọmọ ẹ̀ ṣépè ẹ wá mọ̀ kó tó wá tó sọ ń tí inú tiẹ̀ wá bí mi ó ní ikú Liam ni ìmọ́lẹ̀ gbà kú. ta ló fẹ́ pa Liam ta ló fẹ́ pa Liam. ìyẹn náà mo sọ pé ẹ láti lọ gbọ́ ká tó wá ṣe program rẹ̀ ó ní ikú Liam ni ìmọ́lẹ̀ gbà kú ó tún sọ nínú program nínú verse méjì yẹn ṣé Liam ló gún ìmọ́lẹ̀ lábẹ́rẹ́ kú ni tó fi ń ṣépè fún un ẹ wo mo sọ fún yín season season film la wà ẹ jẹ́ ìfẹ́ lẹ̀ ní ìlànà ìtọ́jú ẹ lísì ẹ ti sọ̀rọ̀ yẹn rí ẹ ní pé ọ̀rọ̀ yìí ẹ ló máa gùn gan. ó máa gùn pé season film season film ni tẹ bá lísì sí voice message tá a gbọ́ lánàá yẹn is loaded ọlọ́gbọ́n ló lè digest ẹ ẹ jẹ́ kí n fẹ́ràn lómi láyé ẹ ṣe àlàjì ọlọ́gbọ́n ló lè digest ọlọ́wọ́n ní bayọ̀ yẹn jẹ́ òkè òkè lẹ́ máa máa lọ hmm. òkè lẹ́ mú ru sí òkè òkè lọ́la yín máa máa ru sí gbogbo yín hmm. pátá látòrí yín títí dé àwọn obìnrin obìnrin tó wà láàrin yín àti àwọn ọkùnrin tó wà láàrin yín lágbára olú ẹ̀ ní ṣàṣetì ẹ̀jẹ̀ ìfẹ́ lómi láyé ọ̀pẹ̀ sí. Hmm. ẹ ló ẹ máa káàsán. ẹ káàsán. ẹ máa máa ṣe èwù èmi nìyẹn o ẹ kó sinmi ẹ̀ ní àbí bẹ́ẹ̀ kálákà ẹ̀ kákìrà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sẹ́rí ẹja kejì ẹja kejì sọ mo fẹ́ sọ kí kẹlẹ́mi lè ráyè wọlé sẹ́rí ohun tí mọ́mì mi sọ mọ́mì tó wà ní UK tó sọ yẹn tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí bí mọ́mì mi yẹn ti sọ pé kẹ́ lọ tún ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ lọ tún gbọ́ lóòótọ́ ó ti contradict rẹ̀ tó ti pọ̀ ìwọ tó sọ fún bàbá bàbá àmọ́lẹ̀ pé kó san owó tíkẹ́ẹ̀tì láti lọ láti lọ ṣe DNA ní Amẹ́ríkà òun sọ pé wọ́n ti pe bàbá bàbá ní bàbá ó parọ́ bẹ̀ gan o ó parọ́ irọ́ gidi ló pa mẹ́ bàbá wúmọ̀ yẹn àbí lédè lédè yẹn onírọ́ ni onírọ́ ni asunkun rojọ́ sì ni tó sì ń túlé asunkun rojọ́ ni tó ń túlé gbogbo ọ̀rọ̀ tó sọ ó ní lóòótọ́ ló sọ nínú ọ̀rọ̀ yẹn pé ikú ikú Liam ni Mohbad kú àmọ́ wà ni máa ń wò pé kí ni gbogbo tó ń sọ yìí tẹ bá jókòó tẹ bá gbọ́ ẹ̀yin náà máa wà wò pé ah eléyìí ó dà pé plan work bí mọ́ mi yẹn ti sọ plan work ni plan work ló pé wọ́n kẹ́ ẹ̀ pé ó yá bọ́ síta kó àlọ́ kàńtà ìwọ náà wà tó ń lọ fún wa ní ìkẹ́mi lórí ti àdúrà sẹ́wọ̀n pé bọ́lá mi tó wà ní Dubai yẹn ti sọ ó láti máa gbọ́ nǹkan mi kọ́sẹ̀ tó parí sẹ́wọ̀n pé lẹ́la tún gbọ́ yẹn again so because uh, family wa ń bíbá yìí ẹ jẹ́ káwa mọ ká maintain lé wa ẹ jẹ́ ká hmm. maintain lé wa hmm. because láì maintain lé wa àwọn kẹ́mọ́ máa gbèrò yẹn lẹ́jẹ̀ ìròyìn tó máa mọ kẹ́lẹ́ omi collapse bẹ́ẹ̀ni kẹ́lẹ́ omi kó tí ó máa kẹ́jẹ́ lómi kẹ́ máa ru dànù lásán àbí kẹ́jẹ́ máa gbẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà tẹ́lẹ̀ gbogbo tí wùmí sọ yẹn in fact tẹ bá jókòó tẹ bá gbọ́ gan apá gan sef ah ẹ̀yin gáwó pé no no no no eléyìí ọmọ tó ń sọ kò mọ ohun tó ń sọ ọ́ dà pé plan work ní pé wọ́n yà wọ́n ní wá bọ́ síta wọ́n ní wá sọ ó ní tí wọ́n bó lóòótọ́ ló tún sọ mbẹ́ pé tí wọ́n bá sọ àṣírí pé àṣírí wa lọ́wọ́ pé bàbá àmọ́lẹ̀ pé tá a bá rí gbogbo alamọ sọ lókùúta pa mo kì í àwọn pé a ẹ kó tiẹ̀ wá sọ́wọ́ káwa tiẹ̀ lé lókùúta. kò sí kẹ̀kẹ́ ẹ olóòtú kò sí kẹ̀kẹ́ tó fẹ́ sọ kò sí kẹ̀kẹ́ tó fẹ́ sọ kò ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ ilé ẹjọ́ ló lè yanjú ọ̀rọ̀ yìí ilé ẹjọ́ because èmi gbàdúrà pé kí wọ́n ti lọ court kóòtù lórí kóòtù ní sẹ́rí corona court corona inquest yẹn that is lie wasting of time ni ọjọ́ ń lọ ọjọ́ ti ń lọ jù sẹ́wọ̀n pé pọ́jọ́ ti ń bí ọ̀rọ̀ ìdí ń pẹ́lẹ̀ oríṣiríṣi plan míì ni wọ́n sá ń gbé jáde lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi tí ọ̀rọ̀ yẹn bá ti wọ court nísìn eric everything must set down everything must set down everything must set down iná kẹrẹbẹtẹ tó wà ní ìkòròdú nísìn that is another threat fún gbogbo wọn nísìn dírẹ́tì ni fún gbogbo wọn. Hmm, bó ṣe wà bó ṣe wà ní kòròdú yẹn. bó ti wà because nígbà tí mo wo programu pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ like àwọn ọ̀rọ̀ kẹ́tì wà tó yẹ pé bàbá Mohbad kan ò mọ̀ tí àwọn yẹn ti sọ sí tí wọ́n ti fún ní àṣírí ẹ̀ so ìyẹn ni ìyẹn ló ń ba àwọn fámìlì Wùmí lẹ́rù gan nísìn pé ọ̀rọ̀ yìí mi tó ń lọ àwọn ọlọ́pàá gan tó mọ̀ àwọn ọlọ́pàá tó mọ̀ sọ̀rọ̀ yìí gan at the end of the day wọ́n máa bóyá ọ̀pọ̀lọpọ̀ máa fi ṣẹlẹ̀ ni bóyá wọ́n máa sáàkì ọ̀pọ̀lọpọ̀ ni so bẹ́ẹ̀ ṣe wọ bẹ́ẹ̀ ṣe wọ bẹ́ẹ̀ ṣe wọ ọ̀rọ̀ yẹn wọ́n lè torí ẹ̀ sáàkì ọlọ́pàá mi. àwọn ọlọ́pàá mi máa lọ sí because àwọn ọlọ́pàá tó wà ní kéèsì chájì kéèsì yẹn gẹ́gẹ́ tó wà ní chájì ẹ̀ wọn ò sòótọ́ they know what is going on wọn ò sí anything. sẹ́ni South Africa tẹ́mi wà yìí tó bá pé South Africa ni gbogbo àwọn tó wà àwọn tó wà nílẹ̀ gbogbo wọn máa wà látìmọ́lé gbogbo wọn máa wà látìmọ́lé ẹ wo goalkeeper South Africa their eh, goalkeeper eh, Bafana Bafana tó ti pa ten years ago kéèsì ẹ̀ sì ń lọ lọ́ba yìí àwọn tó wà nílé ẹ̀ ní during that time gbogbo sì wà ní prison nísìn lálẹ́ ẹjọ́ tí wọ́n pa ọ̀bọ ẹ̀ tí wọ́n ṣù tẹ̀ wọ́n wà ní prison báyìí. ok tó jẹ́ goalkeeper South Africa. àti prison wọn tún lọ àtẹ ní gate ní South Africa goalkeeper eh, Bafana Bafana Sancho Muyiwa lórúkọ ẹ̀. ok àwọn tó ti pa ten years ago. wọ́n pa àbí wọ́n pa onítọ̀hún. wọ́n pa go the goalkeeper South Africa Bafana Bafana ìgbà yẹn national team wọn wọ́n pa ten years ago àti court wọ́n sì wà ní prison nísìnyí tó yẹ kó wọ́n sì wọ́n sì ṣe try àwọn lọ́ba yìí tó nàìjíríà wọ́n fi gbogbo àwọn tó àwọn tó wà lára di Mohbad lẹ wọ́n fi wọ́n lẹ̀ wọ́n kẹ́ ṣe wọ́n ṣe yamayama káàkiri nàìjíríà àná nàìjíríà àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò wọn ò jẹ́ ká ní níta wọn ò jẹ́ ká níyìn wọn ò jẹ́ ká níyìn because ìrí tí wọ́n ń ṣe ìrí tá à ń ṣe ra wa làwọn náà ń ṣe wá níta làwọn ará ta ń ṣe wá. Hmm. ok mo fẹ́ mo travel mo travel present mo travel present ṣé mo pé mo fún wọn ní driving license south africa eh, nigeria driving license nigeria mo fi fly wọ́n sì wo driving license bí ẹni pé ìgbẹ́ wà lára ẹ̀ wọ́n ní pé kò sí date of birth ń bẹ̀ mo ní à ah, ṣé báwa ti ṣe tiwa yàtọ̀ sí ti tiyín ó fi ó fi ẹ fi driving license Nigeria ẹ fi fly kúrò ní South Africa no south south africa to south africa náà ni. ok ok ok south africa to south africa náà níbi tí mo lọ. yes. ok. ọkọ ni nǹkan bẹ́tẹ̀ wọ́n kọ́ dá ọmọ lu wọn mọ̀ wọ́n ti ń tìtì wa òkè ànononò because nígbà tó ń pa àwọn olórí wa kò fún wa níyì wo wo wo wo ṣẹjẹ bá ṣe nǹkan kan ní ẹ̀yin ọmọ lu wọn ló máa kó jẹ́ pé ọmọ lu wọn ló ọmọ lu wọn báyìí ẹ̀yin ọmọ lu wọn ló sí bẹ́tì àwa irọ́ so gbogbo àwọn kẹ ló gbogbo àwọn àwọn náà South Africa náà ń wo program yìí náà wọ́n ń wo àwọn English yẹn wọ́n ń wo wọn wọ́n ń wo gbogbo ọtí ṣe bẹ̀ wọ́n rí pé àbá àti ṣe gan fẹ́ wò pé ah is this true is this true this thing is this true or what. Hmm. so olóòtú ẹ̀dẹ́gin fẹ́lẹ́mi láì kẹ́lẹ́mi náà sọ̀rọ̀ sà gbogbo ti jẹ́ nìyẹn irọ́ ni Wùmí pa Wùmí parọ́ gidi ní gbogbo àwọn ọ̀rẹ́ ó kẹ́ ń wá àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àwọn ọ̀rọ̀ kẹ́tùwà tó ti sọ tó tó sọ ọ̀tọ̀ níbo tó ti sọ níbi ìdáfíì tí wọ́n ṣe fún. okay ẹ bá ní time kẹ gbọ́ kẹ gbọ́ kẹ wo interview yẹn kẹ kẹ jókòó kẹ wò ẹ máa rí pé no this is what this lady was saying ó kẹ́ ń mú rí àwọn èèyàn ó kẹ́ ń fi gbára àwọn báyìí tó kẹ́ ń sọ oríṣiríṣi yamayama lẹ́nu ẹ jẹ́ jẹ́ kí fọlọ mi la ẹgbẹ kan sọ̀rọ̀ màmá màmá mi ti sọ̀rọ̀ màmá tó kọ́ sọ̀rọ̀ yẹn màmá yẹn ti wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ah no ok sa. ẹ ṣe gan ni ambassador ẹ ṣe. ẹ máa bẹ. Hmm. ẹni tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ wọlé sórí ìlà ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ fídíò kan tí wọ́n ń gbé káàkiri social media sìn tí àwọn ẹbí alọ́ba ní ká sọ fún pé fake video ni o wọ́n ní fídíò àdúrà kọ́ ni wọ́n ń gbé kiri fún yín o àdúrà kọ́ o hello sir. hello sir. ẹ káàsán dádì. ẹ kú iṣẹ́ o mo kí gbogbo yan àti ayé bọ̀bọ̀ àti balógun yes sir àti màmá olórin wa ẹ ṣe. ẹ ṣe dádì. Um, mo kàn fẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ mi yẹn lẹ́yìn àti brọ́dà tó sọ̀rọ̀ tán ṣe rí ṣe ló yẹ kí gbogbo wa ká papọ̀ ká máa gbọ́ QH radio òun hmm. ló ti dára jù láyé hmm. mo ti test gbogbo àwọn àwọn bloggers nǹkan kan wọ̀nyẹn kò ṣe rí èyí tẹ́ ń nísìnyí it is an artificial artificial genuine clip. Hmm. Arti so wọ́n á máa wo ẹnìyẹn bíi pé ẹnìyẹn gangan ni bẹ́ẹ̀ ń kọ́ so ìyẹn ni ìyẹn ni oh my brother kíní kan ti ṣẹlẹ̀. Hmm. and you know gbogbo àwọn gbogbo àwọn àwọn nǹkan wọ̀nyẹn èmi ò kí wò ó mi dẹ̀ kí gbọ́ hmm. mi kí wò rárá tọ̀ mi kí gbọ́ mi ò lè mi ò lè mo ti mi ò lè máa gbọ́ ohun tí ó máa tún wá máa fún mi ní ẹ̀jẹ̀ ríru. bẹ́ẹ̀ni. so tó jẹ́ pé at last irọ́ náà la máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ni. mo rọ gbogbo mo rọ gbogbo wa ṣé rí òkúta tẹ́ sì kó lọ sí Saudi yẹn a máa rán yín lọ èdè ni bẹ́ẹ̀ ni ẹ tún máa lọ ju omi èyí tẹ́ jù èyí tẹ́ jù ló sì ń jà yìí a máa tún rán yín lọ ẹ kò dání rẹpẹtẹ tẹ máa bá wa sọ sí sàtánì. bóyá kó dàda di ọ̀rọ̀ tẹ o ti sọ pé tó bá jẹ́ kúkú tá bá wà ní Qatar ni tọ́ra àwọn fáǹsì wa ní Qatar wọ́n retí wa ní end of the month a máa wà pẹ̀lú wọn. so lágbára Ọlọ́run so ẹjọ ẹ bá wa kókò tá a dá ẹjọ <laughs> so bẹ́ẹ̀ ni nítorí ẹ wo ojoojúmọ́ ojoojúmọ́ ni many things ń ṣẹlẹ̀ ojoojúmọ́ lórí ọ̀rọ̀ ikú ọmọkùnrin yìí gbogbo ayé ló dẹ̀ fẹ́ mọ kí ni ìdí. bẹ́ẹ̀ni. how come. ó tán. then ẹ wá ẹ dẹ̀ fi ìdí lẹ̀ ẹ máa parọ́ oríṣiríṣi what for what for. Hmm? so ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ ní England ní ní last week yìí ẹni tí wọ́n lára ń bẹ̀ yẹn ṣe mọ̀ hmm. pé wọ́n wọ́n wọ́n wọ́n fi kámẹ́rà tó títí títí títí tí wọ́n fi rí wípé ó wọnú omi lọ ni. Mm -hmm tó bá jẹ́ ìlú tó bá jẹ́ ìlú wa ni a máa rí ẹni tó máa gbà sílé tó máa máa purọ́ hmm. irọ́ ò ṣe pa. a kàn ní òun ò dẹ̀rù nítọ̀ òun òun ò tó ń tirí ti tán. Eh, òun ò rí òun ò rí bí bí ti ṣe ń gbé ní East London ló ń gbé ní North London ló ń gbé ní South West hmm. títí wọ́n fi rí wípé òun fúnra ara ẹ̀ òun fúnra ara ẹ̀ lọ wọnú omi ni. Hmm. wọ́n á dẹ̀dẹ̀ yìí lẹ́yìn ẹ̀ pé o ti wọnú omi already. Ah, wọ́n ti close ṣáptà ẹ̀ ṣùgbọ́n hmm. tó bá jẹ́ lé ènìyàn kan ló wọ̀ ni onítọ̀hún dáràn ó dáràn ó dáràn gbogbo irú àwọn tó ń ti ọmọ ọmọ kékeré yẹn lẹ́yìn bet kò yà mí lẹ́nu ìkànnà àwọn màmá wa yẹn ti sọ wípé ṣé é ní ọmọ twenty four is ọmọ two hundred and twenty four years. bẹ́ẹ̀ni àwọn màmá wa ti rẹ. <laughs> so then ẹ jọ ẹ jọ ẹ lágbára Ọlọ́run Ọlọ́run á ràn yín ṣe o bẹ́ẹ̀ bá ti máa lọ sí Káàbà ẹ jẹ́ ẹ jẹ́ kí n gbọ́ mo ti ah. ti gbọ́ ná <laughs> so a máa fowó òkúta ṣọwọ́ títí mi o bẹ́ẹ̀ ni kò ṣe sá ẹ kò ṣe o God bless you. mo kí Mr. Mr. tí gbogbo èèyàn máa ń bá jowú. Mr. Adéwùmí láti Chicago ẹ wọ́n ti darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣé gan ni ǹjẹ́ fáfàá ni gbogbo ẹ̀yin tó jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìlà nǹkan tá à ń gbéyẹ̀wò tí àwọn dádì àtàwọn mọ́mí wa dẹ̀ ti ń bá wa dá sí òun náà ni wípé fídíò kan bẹ tó ń jà rìnrìn látànà tó jẹ́ pé fake video ni àwọn ẹbí alóba pè àwọn fámìlì alóba náà pè mí tí wọ́n sọ pé ká bá wọn sọ fáwọn èèyàn pé kánjọ o fídíò tí wọ́n rí táwọn wò káàkiri social media látànà yẹn pé àdúrà ti jáde sọ̀rọ̀ àdúrà ti tó àṣírí Wùmí wọ́n ní ká bá wọn sọ pé irọ́ ni o fídíò àdúrà kan náà ń gbé kiri o fọ́tò rẹ̀ kan náà ń gbé kiri o wípé fake video fake photo òun náà ń gbé kiri ọ̀rọ̀ yẹn láwá yiri wò pé irú nǹkan wo la lè sọ sí irú àwọn èèyàn tó ń ṣe báyìí tí wọ́n dẹ̀ mọ bọ́rọ̀ yẹn ṣe ń lò wá tó tọ́jà tó ń gbé fake news fake video fún wa kí ni nǹkan tá a lè sọ nípa wọn òun náà nìkan tá à ń jíròrò lé lórí tí àwọn dádì àtàwọn ọmọ mi tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti fi ṣọwọ́ sí wa ẹ jẹ́ ká fún èèyàn bíi méjì láàyè ká mọ èrò ọkàn yín lórí irúfẹ́ ọ̀rọ̀ báyìí nínú ọkàn ti yín náà kí ni nǹkan tẹ́ ẹ rò kí la lè sọ kí la lè ṣe pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé ṣẹ́ẹ̀kì bẹ́ẹ̀ lómi ṣe gbọ́rọ̀ yẹn inú ẹ ti dùn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi bọ́ọ̀lù tí wọ́n ń gbà lọ lọ́wọ́lọ́wọ́ ní Ivory Coast ìgbà tí Nàìjíríà score two bó ṣe score two tán ní orí pápá ìṣeré ní Ivory Coast Osimhen ló score ẹ̀ ọkùnrin kan bẹ tó lówó gan ní Ivory Coast olówó ni ó wá jẹ́ ọmọ Ìgbò ǹjẹ́ mọ̀ pé bó ṣe pariwo góò báyìí rẹfí wá káńsù góò yẹn wọ́n ní Nàìjíríà ti gbá ọmọ South Africa kan ṣubú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé so goal tá a goal yẹn àwọn council ẹ̀ wọ́n tún wá mú penalty fáwọn South Africa fúnra wọn South Africa goal penalty yẹn tán ọkùnrin tí mo sọ yìí ọmọ Ìgbò ni South um, Africa ló ń gbé bó ṣe mú ìdílọ́lẹ̀ nìyẹn heart attack ó dẹ̀ kú ṣé rò pé ìdùnnú goal tó ti pariwo àti bí wọ́n ṣe níwọ̀n tó mú goal yẹn mọ́ n tó fún ní heart attack nìyẹn ìdí nìyẹn táwọn ẹbí alọ́ba ṣe ní kájọ o ká bá wọn tètè sọ fáwọn èèyàn pé àwọn ìròyìn tí wọ́n ń gbọ́ tó ń lọ ń gbòòrò káàkiri wọ́n ní ká tètè sọ fún wọn pé kájọ o kò ń ṣe ìròyìn gidi o ìròyìn ẹlẹ́jẹ̀ ni o pé fídíò tí wọ́n ń wò lórí íńtánẹ́ẹ̀tì tí àwọn èèyàn kan ń gbé káàkiri wípé ẹ fídíò àdúrà o àdúrà ti confess wọ́n nírọ́ ni wọ́n ń pa fún yín fake video náà fi hàn yín fake photo náà fi hàn yín kò ń ṣe àdúrà o pé so that ẹ̀mí yín wọ́n ló jẹ àwọn ológun àwọn òde fẹ́ kí kankan ṣe ẹ̀mí yín fáwọn ìdí nìyẹn tí wọ́n ṣe ní kájọ ká bá wọn ṣàlàyé fún yín pé ẹ má máa tẹ̀lé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ mọ ibi tí ẹ ti máa gbọ́ àwọn nǹkan tẹ́ bá ń gbọ́ plus two three three five seven eight four eight two nine eight zero kí ni nǹkan tẹ́ ẹ rò pẹ̀lú irúfẹ́ àwọn èèyàn tó ń gbé fake news káàkiri tí wọ́n ń gbé àdúrà fẹ́ẹ̀kì tí wọ́n sọ fún pé àdúrà rèé o ẹ wo fọ́tò àdúrà o ẹ wo fídíò àdúrà o àdúrà ti confess o tó dẹ̀ jẹ́ pé irọ́ ni kò ń ṣe fọ́tò àdúrà kò ń ṣe fídíò àdúrà kó tó dípa máa kúrò lórí ètò kí ni nǹkan tí ẹ rò nípa ẹ̀ òun náà nìkan tí a ti ń jíròrò fáfàní ètò yẹ kí bóyá ẹ̀ṣẹ̀ wọlé kí lẹ lè pé kí ni nǹkan tá a lè sọ irú àwọn èèyàn báyìí kí la lè ṣe lórí ọ̀rọ̀ wọn kí la lè sọ lórí ọ̀rọ̀ wọn tí òfin ní affect àwọn èèyàn míì because àwọn ìyá àtàwọn bàbá kan bẹ tó jẹ́ pé ibi tí ọ̀rọ̀ justice for Mohbad dé dúró báyìí inú ọkàn wọn ó gba ọgbẹ́ ọkàn wọn ò sinmi tọ́ba tó wá ń gbọ́ fake news àbí fake information ṣe mọ̀ kúrúfẹ́ àwọn ìyá bẹ́ẹ̀ kó lóun kó jọ kó má jẹ́ kékeré kó ṣe wọ́n ni mo òkè ìṣẹ́jú òkè ó ti kù ìṣẹ́jú kan ó ti kù ìṣẹ́jú mẹ́ta ta ní lórí ètò yìí ó mì pé èèyàn kan péré la máa lè gbà láàyè sí nìyẹn èèyàn kan péré ẹni tí kọ́ọ̀lù ẹ̀ bá ti wọlé sìn onítọ̀hún náà ló máa jẹ́ the last caller onítọ̀hún ló máa jẹ́ the last caller èrò ọkàn yín lórí àwọn tó ń gbé fake news ẹ má pè mí lórí direct call mo ti sọ fún yín èrò ọkàn yín lórí àwọn tó ń gbé fake news tó ń gbé rúmọ̀ káàkiri òun nìkan tí à because ìgbésí ayé àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn ó ṣe kókó hello hello ish eléyìí já kúrò ń bẹ̀ ó já kúrò ń bẹ̀ ó já kúrò ń bẹ̀ ìgbésí ayé àwọn èèyàn ẹ̀mí wọn ó ṣe kókó gidi gan ni mo sọ fún pé iṣẹ́ méjì òun ni àwọn ẹbí alóba ni wọ́n rán mi sí ẹyọ kan ń bẹ̀ òun láti jẹ́ yẹn abala kejì lórí ètò yìí láàrin thirty minutes ni mo máa mọ àtòrí pé ọ̀rọ̀ yẹn ti wà nílẹ̀ already wọ́n dẹ̀ fi iṣẹ́ yẹn rán mi sí olójẹ́ iṣẹ́ number two eléyìí tá a máa jẹ́ fún yín lórí ẹ̀ ok ó kù thirty seconds ká tó kúrò lórí ètò yìí network yẹn ń ń fluctuate àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbam àsìkò ti pé already network ń fúnra ojú ìbò time ti pé ok ajẹ́ pé gbogbo ẹni tó wáyé pé ẹ̀ bá ti ráyè wọlé sí ẹ jẹ́ ká fi sí abala kejì lórí ètò ẹ ṣe gan ni tí ẹ̀ ń gbọ́ wá Quadri Hamzat òun náà ló kọ́ mi ẹ ṣe o. Ah, QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan bẹ tó lálùbáríkà o QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o gbé polu ọjà ayé wá sílé iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ayé fẹ́ máa gbọ́ o. gbígbé àṣà ilẹ̀ lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o. <laughs> QHTV Accra and beyond.